ó nígbàtà pé ní ẹnìkan nínú àwọn ẹni eré tó ti kú tí ń bẹ nínú sàárè lọ́wọ́lọ́wọ́ ẹni eré náà sì ní tún ṣe ó lè fìyàn láǹfààní ó sì lè kó nira báyìí sẹ́rù mọ́mù bẹ́ẹ̀ ó tọ́ka lè sọ láti ní ẹ̀yìn ẹrù rẹ̀. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd assalamu alaykum. warahmatullahi wabarakatuh. gbogbo ẹni tó wá nígbàgbọ́ nípa ẹnìkan ẹ̀yà ń bẹ láyé láyé àbẹ́kúkú ó lè dáàtì kan ara rẹ̀ sèyàn lórí ó fẹ́ kó ṣe fọ́lọ̀ wọn bọ̀ fẹ́ ó sì lè dáàtì kan ara rẹ̀ sèyàn níkà ó fẹ́ kó ṣe pé ọlọ́run ọba ọ̀fẹ́ kó ṣẹlẹ̀ ẹnikẹ́ni tó bá ti gbàgbọ́ bẹ́ẹ̀ ó ti di kékeré kì í ṣe mùsùlùmí mọ́ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa onìkan náà ni ànáfíà ọgbọ́ olùsẹni láǹfààní olùmíní lára ẹni tó bá gbàgbọ́ tó nírú gbàgbọ́ tó yẹ fẹ́ni tó bá nù sàárè òun náà ti tètè tètè sọ́lọ̀ nítorí pé ńgbà táwa wà láyé gbogbo àná la mọ̀ a lè dá tẹ̀tẹ̀ òun ọlọ́run bá fẹ́ kó ṣẹlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ntọ́nà wọn bá ọba fẹ́ kó ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ bí gbogbo wa bá fẹ́ kó ṣẹlẹ̀ nàbí àwọn àti wàá dọ̀lẹ́ tó ti lẹ kọjá só tó ń bẹ nù sàárè tó ń lè dáṣẹ nìkan láǹfààní má jẹ́ pé ìran kan kẹ́ni tó ṣẹ́kù láàyè kó máa fàdúrà ránṣẹ́ sóni nígbà náà ní àwọn àdìpọ̀ lágbára àti dáṣẹ ọ láǹfààní àti dáṣẹ ìnira bá ọ èèyàn ò tiẹ̀ lè wà nípò bẹ́ẹ̀ àfikọ́jẹ́pọ̀ pàdánù ìmọ̀ nípa àgbọ́yé tó yeke nípa ẹ̀sìn ẹni tí ó sì lágbọ́yé eléyìí tó ṣe pọ̀ gbádùn nípa àdìsọ́kàn eléyìí tó lálàáfíà tí mùsùlùmí gbọ́dọ̀ ní kí ló gbé dédì ipá ń ṣe lè má mú fáwọn èèyàn ìṣẹ̀lẹ̀ má mú fáwọn èèyàn kọ̀ọ̀kan ní í ṣe pẹ̀lú pé ká bẹ̀rẹ̀ sọ láti pẹ̀lú Allahu Akbar ká sì parí rẹ̀ pẹ̀lú assalamu alaikum tí ò ṣe pé ó ní í ṣe pẹ̀lú wípé yàtọ̀ sí pé onímọ̀ nípa báwo ló ti ṣe ké alukur'an ó sì ní ìmọ̀ ní ìwọ̀nba nípa sọ̀lẹ́t tó fẹ́ máa síwájú àwọn èèyàn ṣe a gbọ́dọ̀ rí dájú ká mọ̀ dájú pé mùsùlùmí gidi ni ọ́ a sì lè mọ̀ ọ́ ní mùsùlùmí gidi tó o bá ti ní al-aqida sàhìhà àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ń tò lẹ́yìn rẹ̀ á máa kí wọn kó àṣedànù. jazakumullahu khairan fi dunya wal akhirah ibi tí a máa pèsè náà ni 08086016541 lẹ́ẹ̀kan sí 08086016541 ojú ọ̀nà tí ọjà ìbínú láti máa béèrè àwọn ìbéèrè ọjà kan èyí tí ó ní ṣe pẹ̀lú ẹ̀sìn wa nínú ìbéèrè tó tó wà níbí òní wípé ẹni ẹjọ́ sí oṣù tá a wà ń bẹ̀ yìí lọ́pọ̀ ní ṣàbán oṣù yìí wọ́n ní nígbà tó bá dásí méjì ọjọ́ àkọ́kọ́ ìdásí méjì rẹ̀ pé síyàmù ọjọ́ náà lọ́rọ̀ wá lórí rẹ̀ pé a lè fi síyàmù sí ọ̀rọ̀ yìí lálàáfíà bákan náà wọ́n tún mọ́ sọ pé ní òru ọjọ́ náà ọlọ́run ọba máa yí kádàrà padà láì fi Lailatul sí nǹkan kan náà ní òórùn àti Lailatul Qadri ni. alhamdulillah oṣù Sha'ban wà nínú rẹ̀ nísìn kì í ṣe oṣù kẹjọ eléyìí tó ṣe pé oṣù Ramadan òní ó tẹ̀lé ó jẹ́ oṣù kan tí ìyá ńlá wa Aisha radiyallahu anha tó lánàbí sallallahu alaihi wasallam máa ń kẹ́nu ró púpọ̀ púpọ̀ nínú rẹ̀ láti fi ṣẹ̀sìn fọ́lọ̀ níbi pé àwọn máa fẹ́rẹ̀ rí pé gbogbo oṣù yẹn ló fi máa ń kẹ́nu ró súnà fi hàn wá pé káwa náà gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ torí ládá èyí tí ń gbẹfẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí oṣù Rajab eléyìí tó ti rí kọjá sọ́pọ̀lọpọ̀ táwọn kẹnu ró nínú rẹ̀ eléyìí tó jẹ́ pé kò bá àṣẹ ọlọ́run ọba wá kò sì dọ́gba pẹ̀lú ẹ̀kọ́ tánàbí sallallahu alaihi wasallam fi kọ́ wa ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ ṣe bẹ́ẹ̀ oṣù ṣàbáàní yìí ló lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹni tó fẹ́ kẹnu ró náà ṣẹ̀sìn fọ́lọ̀ nínú oṣù ṣàbáàní yìí kó ti gbìyànjú kó ti ṣe bẹ́ẹ̀ ṣáájú kóṣù yóò tó dá sí méjì. ẹni tí ò bá ti bẹ̀rẹ̀ sí ní kẹnuró láti ìbẹ̀rẹ̀ oṣù tó sì bá dá sí méjì ni tó fi ṣẹ̀rí àfihàn wá ni pé ọ̀gbọ́dọ̀ tún ṣe mọ́ tó bá ti dá sí méjì ààyè àti ṣe sòyàmù àtinúwò sí fún ọmọ àmẹ́ni tó ti ń ṣe láti bẹ̀rẹ̀ oṣù dá sí méjì kò dá sí méjì kò ní kankan kan ṣe pẹ̀lú tẹ̀síwájú tiẹ̀ ṣùgbọ́n náà àdádálẹ̀ náà ni ká ya òru ìdajì oṣù ṣàbán sọ́tọ̀ fún pípé afẹ́ fi ṣe kìyàmù láyl ọ̀sán rẹ̀ pa afẹ́ fi ṣe sòyàm fẹ́ni tí ò ti máa ṣe sòyàmù tẹ́lẹ̀ nínú àdáda alẹ̀ lélẹ́yìí wa. wọ́n ní àwọn ní ìgbàgbọ́ wípé ní ìdajì oṣù ṣàbán yẹn ọlọ́run máa nàbí sallallahu rìnrìn àjò òru òru yìí kan náà lọ́lọ́run gbé lọ sí sámà láti sámà kìíní tó fi dórí sámà keje kọjá bẹ́ẹ̀ àwọn á gbàgbọ́ wípé ìdajì òru ṣàbán yẹn iná ìlọ́lọ́run máa ń kọ àkọọ́lẹ̀ ntí ó ṣẹlẹ̀ lọ́dún kan gbogbo eléyìí ò ṣe déédé Lailatul Qadri lórí bẹ́ẹ̀ yàtọ̀ sí òru nísù ṣàbán kò tẹ̀ sínú súnà lẹ́yìn náà sóòrù ń lọ àbí èso òru súnà ò fi hàn wá bẹ́ẹ̀ má fira rẹ̀ ṣe wàhálà má dara rẹ̀ láàmú láti máa fasikò ṣòfò lórí nǹkan tó ṣe kíkọ̀ lákọọ́lẹ̀ kan tó yarantí láti wá máa ṣe àwọn ìjọsìn tó jẹ́ àdádálẹ̀ olùgbàgbọ́ òdodo máa ṣọ́ra fún kọ́lá ẹlẹ́dàá kó tún wá sí. ṣèdákùnlọ oníbèrè fi ìbéèrè ránṣẹ́ sí orí ìpè pé oní sàlámù alékùn ẹjọ́ ẹni tí ó máa ń tako àwọn obìnrin tí wọ́n múra pẹ̀lú bí Islam ṣe pa wọ́n láfẹ̀ẹ́

kó sì má pa wá sórí ìkọ̀dá kọ̀tọ́ abáyọ̀ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun fáwọn tó bá lo jìlbáàbò ń fún wọn ṣe yẹ̀yẹ́ òun gan alára ti wá dẹni tí ń lò àbáyọ kọ́ má tún fẹnu wa rọ́ọ̀fù nípa jìlbáàbò mọ́ kó sì máa tọrọ àforíjìn lórí ètò tí síwájú kó má padà sídìí rẹ̀ mọ́ náà. jazakumullahu nínú ìbéèrè tó tó wà níbi òní wípé wọ́n ní ẹjọ́ ọ̀rọ̀ tó wá nípa pé tí èèyàn bá ṣe ṣe àmúrárá ní ìbẹ̀rẹ̀ ṣàbáànì yìí tó bá fi lè dájú méjì pé èyàn lè lọ síyàmù ká nípa ní èyàn jẹ gbèsè síyàmù ọ̀rọ̀ èyàn kan bóyá kàfàrà ni àbí ti Ramadan tí kò tún lè ṣe síyàmù náà. rárá àbí ti sísan gbèsè kọ́ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ gbèsè tó jẹ gbèsè síyàmù kan kò sígbà tí ò lè san padà kò sígbà tí ò lè san padà torí ẹ gbogbo ẹni tó bá wọn pé gbèsè ọjọ́ kan méjì jù bẹ́ẹ̀ lọ máa ń bẹ lọ́rùn ọ̀hún ní ti rọmọbọnà tó ti síwájú kó tètè san kò sígbà tó lè san má jẹ́ kí rọmọbọnà mi wọlé wa bọ̀ ìbá àjọkùnrin ìbá àjọbìnrin náà. jazakumullahu khairan fid dunya wal akhirah ibi tí a ń pè sí ọ̀nà ní zero eight zero eight six zero one six five four one lẹ́ẹ̀kan sí zero eight zero eight six zero one six five four one ojú òpó tí olùjá ibi yìí tí a ti máa bèèrè àwọn ìbéèrè ọlọ́kanjọ̀kan yìí tó níṣe pẹ̀lú ẹ̀ṣẹ́ wa ní. Hello. Wàlékún sọ́lá ti lọ́wọ́ kí ló kọ́ ìbẹ̀rẹ̀ sí pẹ̀lú? Kí ni ìbéèrè yìí? Àmì àmì àmì. Ní ọjọ́ bèèrè nípa mú ti bèèrè ẹlẹ́rìí ní ó ti pẹ́ jẹ́, wọ́n ní ẹni tí kò gbádùn ó wá ń dá owó sí yẹn lọ́wọ́ pé àwọn ìyẹn owó yẹn mo ní sí yẹn lè kó fáwọn fámìlì wọ́n ní kó sì wà lọ́wọ́ yẹn náà bọ̀dà àwọn fámìlì yẹn náà ń tọ́jú rẹ̀ wọ́n wá ní ìṣòro tí ìyẹn wá lè fún wọn níbẹ̀ nígbà tí tọ́ba wá béèrè yòókù ó tó láti kó kalẹ̀. alhamdulillah tẹ́nìkan bá kó síyàn lọ́wọ́ tó wá ṣẹlẹ̀ pẹ́ni tó kó síyàn lọ́wọ́ yẹn kò gbádùn àwọn mọ̀lẹ́bí ń tọ́jú rẹ̀ séèyàn lè kówó yẹn kalẹ̀ fún mọ̀nàbí láti tọ́jú rẹ̀ àkọ́kọ́ tó bá dájú pò ń lo lówó tí ń sì ń sàárẹ̀ owó yìí sì tó láti tọ́jú rẹ̀ àbùkátà láti lọ́ọ́ máa bá a ṣe bára nítorí ipa fẹ́ tọ́jú rẹ̀ nítorí pé òfin ọlọ́run sọ pé téèyàn bá tiẹ̀ kú káwá sọ pé ń bùkátà owó tá a fi ra sọ tá a fi sí lára tá a wèé màlá a ń bùkátà owó tá a san fẹ́ni tí ọ̀bà bá ní wọ̀ẹ́ à ń bùkátà owó eléyìí tá a fún àwọn ẹni tí ó bá ní gbé lọ sórí tẹ́ à ń bùkátà owó tá a fẹ́ ẹni tí ó tá a gbé sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òfin ṣẹ̀rí àsọ pé inú owó rẹ̀ náà láti mú ìyẹn lẹ́yìn ìgbà tó bá ti kú à ń bèlè ntàsí pé kò tí ì kú òun ló lówó òun náà lówó sì tọ́ lọ nígbà tí ò tí ì kú torí ẹ fowó yìí sọwọ́ sí àwọn mọ̀lẹ́bí ṣùgbọ́n ẹ máa fún wọn bí bùkátà bá ti ṣe pè fún nítorí pé tẹ́ ẹ bá kó gbogbo owó kalẹ̀ àti tó ní í ṣe pẹ̀lú ìtọ́jú rẹ̀ àti tí ò ní í ṣe pẹ̀lú ìtọ́jú rẹ̀ ni wọ́n fowó ṣe tó bá sì fìdí jálẹ̀ ẹ̀ ní lè béèrè àkáǹtì fún ma ẹ̀yin tó ń bẹ lọ́wọ́ yín ẹ dúró ní dúró ẹni tó ṣe fọkàntán ẹ̀ ní fi kọ́bọ̀ lẹ́nu owó yìí àfi mọ nǹkan pàtó tẹ́ fẹ́ náwó lé lórí yọ wá jẹ pọwọ yín lówó tí máa jáde lọ sọ́dọ̀ ẹni tí ẹ fẹ́ fowó gbọ́ bùkátà fún tí ẹ fẹ́ fowó gbọ́ bùkátà fún aláàárẹ̀ yẹn lọ́dọ̀ rẹ̀ sábà ni wọ́n ń tọ́jú rẹ̀ ni èló ni bíìlì tọ́sípítù kọ ẹ̀yin lẹ́lọ́sán oògùn wọn fẹ́ rà ẹ̀yin lẹ́mú owó nínú owó rẹ̀ lẹ́lọ́ba rà kìí ṣe pé kò fún mọ̀lẹ́bí wọ́n bá jẹ́ pé ńgbà wọn bá sanwó ọsibítù tán wọ́n tún mọ́wó nǹkan míì nínú owó tẹ fún wa. eléyìí jẹ́ bó ṣe Wàlékún Sọlá Dọ̀rọ̀ kí ló kọ́ ìbọ̀lẹ̀ tí ń pè wọ́n? Kí ni ìbéèrè yín? Alhamdulillah àkọ́kọ́ ni pé ash-shaf'u wal-witr ẹ má bá ní pé ní al-witr ẹ má bá ní pé méjèèjì ní al-witr eléyìí ló dọ́gba jù wàyí o tẹ́ bá ti parí solatul isha sunna anabi sallallahu alayhi wa sallam fi hàn wá pé sọláàtì kan wà lẹ́yìn solatul isha tá à pè ní sunnatu ratibatil isha sunna ratiba fún solatul isha onáni rákà méjì lẹ́yìn ìgbà tí a bá ti parí ìṣá ẹ̀sìn rákà méjì ó wá kù sọ̀látù wìtì sọ̀látù wìtì rákà mẹ́ta àbí márùn tàbí méje ètò dáàjú ní pé tẹ́ bá ti mọ̀ pẹ́yìn lè jí lóru kẹ́ ẹ sọ wítìrì yín dòru tẹ́ bá jí lóru yẹn lẹ́yìn ìgbà bá parí qiyamul layl ẹ wá ṣe sọ̀látù rákà mẹ́ta lẹ́ bá fẹ́ ṣe ni márùn tàbí méje tó bá wá ṣẹlẹ̀ pé ẹyọ kan lè fẹ́ fi ṣe wítìrì ó lè wá lẹ́yìn gbogbo kìyàmù lẹ́lì tẹ́ bá ṣe níraka ẹyọ kan bí wítìrì ṣe máa wá lóru bẹ́ẹ̀ bá wá lè wò lọ́lọ́lá jù nínú sọ̀látùl wítìrì tẹ́ ṣe lẹ́yìn sọ̀látùl ìṣá àtẹ̀yí tẹ́ ṣe lóru tòru ńlọ́lọ́lá jù pàápàá jùlọ tó bá ṣe déédéé ìdá kan nínú mẹ́ta àgbẹ̀yìn nínú òru ìgbà tó ṣe déédéé ìgbà tó lù ẹlẹ́dàá máa ń sọ̀kalẹ̀ wá sí sámàlẹ́ ayé wọ́n mọ̀ pé ta ló fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ mi kí n fún ta ló fẹ́ tọrọ àforíjì kí n foríjì tẹ́ ń bá ń jí sírú àsìkò yìí ó lọ́lá púpọ̀ náà. jazakumullahu khairan fid dunya wal akhirah àbí tí a ń pèsè ọ náà ní zero zero eight six zero one six five four one lẹ́ẹ̀kan sí zero eight zero eight six zero one six five four one ojú òpó tí olùjá ibi láti béèrè àwọn ìbéèrè ọlọ́kanjọ̀kan ni. Hello. Wàlík sọ́gbàwà, kí ló kọ́ ìwọ̀rẹ̀ tí pè wọ́n? Kí ni béèrè yìí? Àmì àmì. Mo fẹ́ bẹ́ẹ̀ ìgbẹ̀rẹ̀ kan kí wọ́n máa ṣe gẹ́rẹ́ bí kí fún wọn gẹ́gẹ́ bí ọmọ. ok ok ok. alhamdulillah ẹni tó bá ti dàgbà tó ti dàgbà débi pé kò mẹ́wó léwó má lọ́nà tó ṣe pé làákàrè ò gbé má pé sóun ti ṣe sọ̀láàtì àbóhùn ti ṣe sọ̀láàtì sásùbà la wà àbí mọ́gírèpù fẹ́rẹ̀ ìṣáì la fẹ́ ṣe ni àbí àṣù ẹni tó ti di pé làákà rẹ̀ ń ṣe ségesège báyìí kò sí wàhálà kò ní í ṣe sọ láti yẹn má nígbà tí làákà ò sí má ọlọ́run bá ti mú kúrò fún ọ̀rọ̀ rẹ̀ ti dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé làákà ti tà sí àyàfi tí làákà bá tún padà sípò kò sí nǹkan kan wípé ká máa ṣe àwọn gbólóhùn ìrántí ọlọ́run kẹsì máa sọ̀rọ̀ ìmánì létí bàbá tí bàbá náà báyà tó bá gbọ́ gbólóhùn ìrántí ọlọ́run lẹ́nu òun náà máa wù í àwọn ọ̀rọ̀ ìmánì tẹ̀ máa ń sọ lójú rẹ̀ yóò máa mọ ara rẹ̀ ní mùsùlùmí tí ó fi jẹ́ kó rí dáadáa bẹ́ẹ̀ ni ó kù sí tí làákàyè bá tún wá padà ṣiṣẹ́ láàrin àwọn ọjọ́ wọ̀nyí wọ́n ṣe sọ láti lọ́ràn yàn gẹ́gẹ́ bí gbogbo wa ṣe ń ṣe sọ láti lọ́ràn yàn tí làákàyè tún ti múná lọ ajẹ́ pé kò sí sọ̀láàtì kan tó jọ́ràn yàn lórí wọn nílé ìjẹ́bù sójú. Jazakumullahu khair. nínú ìbéèrè tí ó jẹyọ hello hello kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè ọ́. kí ni ìbéèrè yín. àgbọ̀n. Hello? Hello? Ah, ẹ̀rọ àgbà àgbà wà. Ẹ̀hẹ́ ọ̀rọ̀ ṣáńsẹ̀ lórí ọ̀rọ̀ interest ìgbà àti ẹ̀ṣẹ̀ pé kí èèyàn pa èèyàn. Àìmọ̀ àti àbáyọ̀ wọn sọ fún mi pé nígbà tí kéèyàn gba rìbá ó burú ju ẹ̀ṣẹ̀ kéèyàn pa èèyàn. Tó dókítà wa kó bára ṣe àlàyé ìtumọ̀ ẹ̀ níbi ìṣẹ̀ tó ga ìbéèrè tẹ́ ẹ ṣe pé wo ló burú jù nínú ẹ̀ṣẹ̀ kájẹ àti ẹ̀ṣẹ̀ kápáàyàn méjèèjì ló burú méjèèjì ló burú mùsùlùmí sì gbọ́dọ̀ jìnnà sí méjèèjì ẹ rí i pé ẹ̀ṣẹ̀ rìbá anabi sallallahu alayhi wa sallam ó ní ìpele àádọ́rin ìpele àádọ́rin ẹ̀ṣẹ̀ òun náà ní rìbá èyí tó kéré jù nínú àwọn ìpele wọ̀nyí ó ṣe déédéé pẹ̀lú kéèyàn bá ya rẹ̀ lò ó burú àwọn olùmọ́tò sọ pé tẹ́ bá wo rìbá ó nìkan lẹ̀ṣẹ̀ tó lọ́n sọ pé tẹ́ bá pati ẹ máa retí ogun látọ̀dọ̀ Ọlọ́run àtànábì á ó burú torí ẹ̀ ọlọ́run tó wá sọ pé ìdìdí ẹni tí ń jẹ rìbá tó bá di jọ́ gbẹ̀ndà lọ́kìyàmà ìdìdí asínwín ni tó yẹ pé yọ́ọ́ máa sínwín ni rìbá tó jẹ yọ́ọ́ máa dẹ́rù pakùn rẹ̀ tó bá dìde pé kò wọ́n sáré bí gbogbo èèyàn yòókù ti ṣe mẹ́rẹ́ sá ẹrù rìbá tó jẹ yọ́ọ́ máa pa yọ́ọ́ máa gbé ṣubú tẹ́ bá wá wo ká pààyàn ẹ̀ṣẹ̀ ńlá ni o ọlọ́ni wa man yaqtul mu'minan muta'ammidan فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما ọlọ́ni ẹnikẹ́ni tó bá pa mùmínì lámàámà pa ẹnikẹ́ni tó bá pa mùmínì lámàámà pa ọlọ́wọ́n bá ní ẹ̀san rẹ̀ ní jahannam wọ́n á ní wọná jahannam yẹn lásán inú rẹ̀ ni wọ́n máa gbẹgbẹ́rẹ́ kése ọlọ́wọ́n bó bínú sí yọ́ làánà rẹ̀ ó sì ti pèsè ìyà ńlá lẹ́dẹ̀ torí rẹ̀ ní Ibn Abbas radiyallahu anhuma ọ̀kan nínú ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ nípa pípààyàn àti bẹ́sẹ̀ rẹ̀ ṣe burú tó òní kullu dhanbin asallahu an yaghfirahu illa al-qatl ó ní gbogbo ẹ̀ṣẹ̀ pátá ọlọ́run lè forí rẹ̀ jiyàn àfi tí èèyàn bá pààyàn níbi tó burú dé nítorí jẹ́ pé àwọn olùmẹ̀sìn Islam àwọn sọ pé pípààyàn gan bó ti ṣe burú tó ọlọ́run lè forí rẹ̀ jiyàn kódà kéèyàn kú kò láyé kó má tọrọ àforíjìn lórí ẹ̀ torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi faqad dhalla dhalalan ba'ida ọlọ́run ní forí àmọ́ tó bá gbé ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ bá kéré sí ìṣẹbọ sọ́lọ́run ọlọ́run lè ṣàforíjìn irú rẹ̀ fẹ́ni tó bá fẹ́ tó kú tí ò tọrọ àforíjìn tó bá wọ ọlọ́run ọlọ́run lè foríjìn tòun ti pẹ́ ni tó bá ti ṣẹbọ sọ́lọ́run ó ti ṣìnà ní ìṣìnà tó jìnà ó túmọ̀ sí pé àti ká pààyàn àti ká jẹ owó èlé méjèèjì kéré sí ìṣẹbọ sọ́lọ́run méjèèjì sì tóbi láyè rẹ̀ àwọn òbúkátà nínú òfin ọlọ́run láti máa sọ pé wo ló burú jù nínú ká jẹ èlé àti ká pààyàn àbúkátà rẹ̀ nítorí pé ìfihùnwéhùn tọ́lọ̀wọ̀n ọ̀bẹ̀ wá pé ká ṣe ni nítorí pé tá a bá ti bá yín wọnú rú rẹ̀ á padà sọpọ́ kan ọ̀sẹ̀ pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀kan bí ìgbà tá a ti wá sílẹ̀kùn fún sílẹ̀ fún yín láti máa ṣe é tá a lọ́sẹ̀ pẹ́rẹ́ nù èwo la ṣe fojú di nínú tó lè gbé ní wọ jahannam. jazakumullahu khairan fid dunya wal akhirah. hello. wàlẹ́kùn sọ́ọ́tù lọ́wọ́ kí ló kọ́ ìbùdó àti ń pè ó. kí ni ìbéèrè yín. kí àwọn àzùkú. wọ́n bẹ́ẹ̀ bá wọn sáré tí wọ́n tó sáfù lọ èèyàn tí wọ́n ti ń ṣe sọ̀lọ́ọ̀dẹ̀ òrùkú ẹlòmí òrùkú èèyàn àti ọmọ ẹ̀fẹ̀ rẹ̀ bọ̀ lọ́nà tọ ìbéèrè wọn nípa pé wọn ti bẹ̀rẹ̀ sọ̀láàt àti wàá rúkú láti tà á wàá máa rìn ní rúkú lọ́nu ilé eléyìí ọ̀bà mu ọ̀bà mu aburú ni àìgbẹ́sìn yìí etí ó ṣẹlẹ̀ rí láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam onáà ni hadithu Abi Bakra radiyallahu anhu wọn lánàbì sallallahu alayhi wa máa ń ṣe sọ̀láàt lọ fáwọn sàhábà òun wá jẹ́ni tó ṣe pòǹpẹ́ pòun tó dé anabi ti wá rùkù bàtà anabi ti rùkù ló ń tó wọlé òun wá wọlé òun sáré wọlé láti ibi tó ń ti wá rí pẹ́fẹ́ òun ti tẹnu mọ́ṣáláṣí Allahu akbar Allahu akbar ló ń bá rùkù rùkù wá ló ń wà tó ń ti rìn lọ síwájú bàtà parí sọlá anabi sallallahu alaihi wasallam ló ṣe báyìí báyìí báyìí mùsùlùmí ni anabi ni zadakallahu hirsan wala ọlọ́run ṣe àlékún mi máa sojú kòkòrò láti ṣẹ̀sìn fún ọ àmọ́ ọ̀gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mọ́ tó tẹ bá ti dénú mọ́ṣáláṣí ni tẹ bá rò kó tẹ wá lọ darapọ̀ mọ́ sáfù eléyìí lọ ṣẹlẹ̀ rí ó ń gan anábì lọ gbọ́dọ̀ dán wò má torí bá nàbì ti sọ fún wa pé tán bá ti gbé sọ láti ro ẹ má sáré ẹ máa bọ̀ wá síbi tẹ́ ti ṣe sọ láti tọwọ́tọwọ́ àti àpọ́nlé má ẹ dẹrẹ tó ń fọṣọ ló èyí tẹ bá bá pẹ̀lú lè má mú ẹ̀yin náà ṣe wa ma fatakum fa atimmu èyí tó bá bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ pé nígbà tí lè má mú bá sálámà tán nínú rìwáyà kan wa ma fatakum faqbu èyí tó bá bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ san gbèsè rẹ̀ ṣùgbọ́n rìwáyà alákọ̀ọ́kọ́ ńlá fún lọ́lá lórí ẹlẹ́ẹ̀kejì nítorí ọ̀rọ̀ tó pọ̀ tó lè má sí ọ̀pọ̀lọpọ̀ láǹfààní tá a bá ní ká ṣàlàyé. kí ni ìbéèrè yín ẹ̀bẹ̀rẹ̀ mi ni pé pípa sísọ ẹ̀ ní mọ́ṣáláṣí nípa níbi márùn ní mọ́ṣáláṣí tó jẹ́ pé àwọn bàbá kẹlẹ́ ṣe ń bẹ̀ náà tó jẹ́ wọ́n fọ́ra wọn lágbàlagbà mọ́ṣáláṣí tẹ́gbà àwọn báyìí ní àwọn dìkítẹ́tì pé àsìkò báyìí lẹ́yìn ìyọrùn tẹ́gbà wọn ní fún ìmáàmù lọ́rọ̀ sọ àwọn ní ká béèrè pé ṣé ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni àbí ìmáàmù lọ láti láti máa sọ fún apáṣùkò báyìí lọ́sọ lẹ́yìn bàtà náà kéwò láti rẹ́ sọ fún apáṣùkò báyìí ní déédéé rẹ̀ Alhamdulillah. bá nílé nǹkan sí wa lónìí. alhamdulilayi mm, ó dàbí ìgbà tó ṣe pé àwọn bàbá yẹn àwọn náà pera wọn lágbàlagbà mọ́ṣáláṣí ẹ̀yìn ọ̀gbà fún wọn ìdí nu tó fi ní táwọn bàbá kan sì ń pera wọn lágbàlagbà mọ́ṣáláṣí <laughs> àti ọmọdé àtàgbàlagbà jàmáà ní gbogbo àjọ jẹ́ mọ́ṣáláṣí tí àsìkò sọláàtì bá ti wọlé àsìkò àti ṣe sọláàtì nìyẹn fún gbogbo mùsùlùmí a sì dúpẹ́ fọlọ́run pé ọlọ́run bá ti ṣe ìdẹ̀kùn àti ìrọ̀rùn fún wa lónìí láti dá àkókò sọ̀láàtì mà tolórí tẹlẹ́mù wa ló lè mà àsìkò wo làsìkò sọ̀láàtì vọ́hùr ni ó tó ní Ṣakí àsìkò wo ni ó tó ní Ìgbòho àsìkò wo ni ó tó ní Ìgbẹ́tì àsìkò wo gan làsìkò yẹn ó tó l'Ógbómọ̀ṣọ́ gbogbo apáta láti mẹlẹ́ yìí ọlọ́run bá ti ṣe ń rọrùn fún wa àwa bùkátà láti wá máa ṣe fàǹfà tí ò nítumọ̀ nípa eléyìí nǹkan kan táyè rẹ̀ wá ṣẹ́kù fún lè máàmù nísìn onígbé nísìn tá máa sọ fún wa wípé àkókò sọ̀látò gbọ́họ̀rọ̀ yóò wọlé lónìí yìí láago kan ọkọjá àṣẹjú kan ìmáàmù ni wọ́n sọ pé lásìkò sọ̀láàtì bá ti tó wákàtí tí sọ̀láàtì wọlé yùn á dé àwọn á fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún á fi lé àkókò tó wọlé òun pégbà náà láti kọ́ ọmọ ìṣẹ́jú mẹ́wàá láàfilẹ̀ fún sọ́láàtì yìí lẹ́yìn ìgbà tákòkò rẹ̀ wọlé ká tó ṣe kọ́ ọmọ eléyìí ẹ̀tọ́ ìmáàmù ní tí ó yẹ ká bá a dù tí ìmáàmù bá sì ti sọ fún wa tí àṣùbà o lásìkò rẹ̀ bá ti wọlé nígbà tí ń wọlé ogún ìṣẹ́jú láàfilẹ̀ kó tó di pa ṣe ọmọ kó ní kálukú ọmọ jàfàrà lókun ìgbà tá a bá fẹ́ nípìn nínú sọ̀látùl jámáà sọ̀látùl zuhur ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàfilẹ̀ lẹ́yìn ìgbà tákòókò rẹ̀ bá ti wọlé ká tó ṣe kọ́ ọmọ ẹnì kò nídìí láti máa bá ìmáàmù ṣe fàǹfà lórí eléyìí tẹ́nìkan bá wá ṣe kọ́ ọmọ ṣáájú kásìkò tí ìmáàmù tó fi lélẹ̀ yẹn ó tó tó nínú òfin ṣẹ̀ríyà à ń pè ní al-iftiyatu ala al-imam al tó bá fi lè ṣẹlẹ̀ pínrín ní tó fi ṣẹ̀ríyà tọ́ka sí ni pé sọ láti yín ní gbà sọ láti kò ní gbà torí ẹ jẹ́ ká ṣọ́ra ká kíyèsára ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí àsopọ̀ àní kọ́mítì kí ni iṣẹ́ kọ́mítì àwọn náà láfọ ara wa là á pé wọ́n máa ṣe báyìí wọn ò ní ṣe báyìí wọ́n máa mójútó nǹkan báyìí wọn ò ní mójútó nǹkan báyìí ìgbà míì dòńdú kọ́mítì a máa láta wọ́n sọ̀rọ̀ àwọn di ẹ̀rẹ̀gẹ̀dìgẹ̀ má gbogbo jàmáà lọ́wọ́ àwọn ọmọ wa ṣe mọ́ṣáláṣí bí ìgbà tá à ń ṣe ẹgbẹ́ bọ́mọdé òkú kò bẹ́ẹ̀ o ilé ọlọ́run ní mọ́ṣáláṣí ibi tá à ń ti ń jọ́sìn fọlọ́run ní mọ́ṣáláṣí gbogbo ẹnikẹ́ni kò sì gbọ́dọ̀ máa wó mọ́ṣáláṣí ọlọ́run ọba ní ìrànkọ́ bàjẹ́ ǹjẹ́fẹ́ á dá kọ́mítì irọ́ lẹ̀ tí ó wàá sọra rẹ̀ di òkúta àdìgbòlù fún àti sinọ́ọ̀n bó ti ṣe tó àti bó ti ṣe yẹnu mọ́ṣáláṣí kí kọ́mítì òun kúkú fọ́ ọmúra rẹ̀ eléyìí jẹ́ bó arábìnrin kan fi àtẹ̀ránṣẹ́ síbi wọ́n ní salamu alaykum wọ́n ní obìnrin kan tó yẹ pé ní ó ti fìgbà kan ṣe àṣemọ́sí òṣìṣẹ́ ìsìnà débi wípé lọ́ba débi wípé ní ọ́sẹ́yún gbogbo àyè kọ̀mọ̀ ó ti wá padà gbẹ́ sí ìyẹ́bá ẹni ìsìn ọwá rí ọkùnrin tó fẹ́ sílé pé ó lè sọ irú gbólóyìn fún ọkùnrin pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ sún rí. alhamdulillah ni pé mo ṣe zina ìmà mo ṣẹ́yún ìmà irọ́ ló wà torí pé ẹni tí èso mùsùlùmí gan mọ̀ pé ẹni tí ìbá ti ṣe ẹni tó fẹ́ òun kò yẹ kó rí di òun á ń bọ̀sibọ́sí ọmọ bò ń lò gbogbo ẹni tí èso mùsùlùmí gan mọ̀ wípé tó ń bá lọ lóyún fẹ́ni tí ìsọkọ òun oyún ẹyẹ ni wọ́n máa pelé òun léde yorùbá yorùbá gan sọ pé sàṣemẹ́sì ọ̀rọ̀ pé màáyùn àwọn ọ̀rọ̀ gidi ni so wọ́n sọ pé ní ìgbà tí ẹ̀sìn tí yé mi dáadáa kì í ṣe pé ọ̀mọ̀ gbogbo eléyìí wàá tọrọ àforíjìn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ẹlẹ́dàá aláforíjìn wọ́n máa ń foríjìn àwọn ẹrú rẹ̀ kọ́lọ́run foríjìn gbogbo wa ọwọ́ anísò lè túra rẹ fó fẹ́ni tó fẹ́ fẹ́ ọ o bùkátà láti túra rẹ fó láì jẹ́ pọ́kọ́ tó fẹ́ fẹ́ ọ ló ṣèwádìí ní ṣèbéèrè lọ́dọ̀ rẹ̀ báwo ló ti ṣe rí sóòsì bàjẹ́ rí a ó ṣẹlẹ̀ nígbà ayé ojú dúdú mi mò sì ń bẹ lọ́nkọ́ lọ́wọ́ foríjìn mi má sọ ju bá ń lọ òun náà tọ́lọ́n bá ní kọjá ẹni tó nífẹ̀ẹ́ rẹ̀ yóò fẹ́ ọ yóò sì tún ọ sí kọ́lọ́n kó tún gbogbo wa sí. ibi tí a pèsè náà ní zero zero eight six zero one six five four one lẹ́ẹ̀kan sí zero zero eight six zero one six five four one. hello. hello. hello sàrọ̀ rẹ̀. wàlẹ́kùn sọ́ọ́ bí ọ̀rọ̀ kí ló kọ́ ìbẹ̀lẹ̀ tó ń pè wọ́n. láti kí ni ìbéèrè yín Látàkùn wọn ni tí ẹ̀yẹ ni máa ń rìn ènìyàn mọ̀ pé ẹni tí ìdí àmì máa ń pọ̀pọ̀ tó máa ń àwọn nǹkan tí ìdá lọ́sẹ̀ ní ìdí tó ti bá tọ́ ìgbọ́ níbi tí ọkọ yẹn ti ṣe débi pé ìgbọ́ tó máa gbọ́ lọ́sọ̀ àlejò náà ló ní wọ́n àkókò rẹ̀. alhamdulilayi tó bá pẹ́ bẹ́ẹ̀ ti ṣe wí mu ńlọkọ tẹ sí lọ́wọ́ bá rí ọtọ́ ọbófin ọlọ́run ọba mú pé kẹ́ kú lọ́dọ̀ rẹ̀ tó wọn bá pọ̀ yín lẹ̀ kẹsì kọlà nítorí pé ní jàǹbá ńlá ń lẹni tẹ bọ́ sọ́wọ́ rẹ̀ yìí ó pera rẹ̀ mùsùlùmí kì í ṣe mùsùlùmí nítorí pé babaláwo ni ẹni tó ṣe pé nílé aláǹgbá ká ń gbé olóńgbò ń sọ sínú agbada gbóná láàyè ẹni tó ṣe pé iṣẹ́ babaláwo gan ní ṣe ó tún débi pé sọ̀láàtì gan tí máa ṣe tẹ̀fẹ̀ ni sọ̀láàtì yẹn ó sì jẹni tó ṣe pé ó kórira súnà ká lọ jí ó yé wa o ó lè jẹ́ mùsùlùmí tí ìbá ṣẹni tí ń tẹ̀lé súnà. al-imam wọ́n ní al-islam huwa sunna wa tó hiya al-islam idh la wujuda li ahadihima fi ghiyab al-akhar islam ni sunna sunna ni islam. ọ̀kanu méjèèjì ò lè sí tékejì ò bá sí wọ́n rò pé nǹkan rí ló ń ṣe o màtí wọ́n sọ pé ìwé tẹ̀lé súnà kò sí ní tó fẹ́ fi súnà sí àti pọ̀ ń dẹ́ma ọlọ́run lè dá wa kò sí ní téèyàn lè gbé pamọ́ sí gbogbo nǹkan lọ́lọ́run ọba mọ̀ téèyàn bá parọ́ fáwọn èèyàn tán kó múra bí ó ti ṣe rí irọ́ pa tí ó maradonalize ara rẹ̀ wájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmà ẹjá bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fi rọ́ òfin ọmọ ọlọ́mọ ọparọ́ sọ fún páálù súnà ni ọ́ ó ti wá bọ́ sọ́wọ́ rẹ ọwọ́ àṣẹ̀ṣẹ̀ wá fira re hàn ọyọ àwọn eyín ọ̀gán burúkú tí ń bẹ lẹ́nu rẹ̀ pé ẹranko ni ọ́ ẹranko ètí máa báwọn èèyàn gbé ọwọ́ ti fi kinika bó ń lọ́wọ́ kú bá bẹ́ẹ̀ ní tí ọ̀bọ bí ọ̀bá ṣe bọ́ wọn á e. torí ẹ̀ òfin ọlọ́run gbà kókó lọ́dọ̀ rẹ̀ torí kọ́ má bàa fi tiẹ̀ tó ti ta kọ́ má fi ba tiẹ̀ tí ó bàjẹ́ jẹ́. jazakumullahu khairan fi dunya wal akhirah zero zero eight six zero one six five four one àgọ́ tí ojú òpó tí olùjá ibi láti mọ̀ bèrè àwọn ìbéèrè ọlọ́kùnrin kan wọn ni nínú ìbéèrè tọ́wọ́ ń bí òun náà ni wípé wọ́n ní irú àgbàlagbà tó ẹ́pẹ́ ló ti dàgbà tí kò mọ̀ nǹkan tí ń sìn ká ní ìpínlẹ̀ yẹn afurọ ẹ́pẹ́ ní bàbá yìí ó ti lo àwọn ìṣẹ̀mí ayé rẹ̀ bọ̀nà tí ọ̀dà tẹ́lẹ̀ tí àsìkò ti wá dé èyí ọ̀nà ń bẹ fún láti lè túbá lórí bí ọ̀rọ̀ rẹ̀ ṣe jẹ́ ìbéèrè kan hello wàlé sọ́gbà wà kí ló parí mọ̀lá sí pé kí ni ìbéèrè yìí ọ̀yá bàbá mo fẹ́ kan àkọ́kọ́ náà lóòótọ́ mo ṣe ọ̀rẹ́ dé ní islam sọ nígbà mo rí pé ojú ọ̀nà wọn ọba mi bọ́ sí mi lè ṣe wẹ̀ mọ́. alhamdulilayi mo pàdé ẹni mo níbẹ̀rẹ̀ sí lọ́jọ́ gbọ́ gbọ́dọ̀ àti mo pàdé ẹ̀ kò ṣàṣemọ́ṣe àtọ̀ pẹ̀lú ìṣe kiri. ìgbà tó wá tó bá ìgbà kan ilé àwọn ọ̀rẹ́ tó bá rìn rẹ̀ lẹ́rú gbogbo àyàn ẹni wọn lò kí máa tẹ̀kọ́ lẹ́nu kan múlẹ̀ nífẹ̀ẹ́ síkì ní gbẹ́gbẹ́ lò kí máa tó mọ́ ṣe ara rẹ̀ wọ́n bá bàbá kan wọ́n bá wọn kan wá rí pé kí a ti lò pé dáàbò náà omi dáàbò tó tó kí máa rí dáàbò náà kì í wé aṣọ ilẹ̀ ṣe gbogbo ara rẹ̀ ṣe gbogbo ẹ̀. ẹ jẹ́ kó yá kámákámá. ṣé ìwé bá àtàwọn ìlú wo ni wọ́n wà ìlú wo lẹ́wà tó alhamdulillah akọ́ ni pé nípa bàbá arúgbó tí wọ́n ṣe béèrè ń pa rẹ̀ pé bàbá ọ̀dá kan màmá wọn àti ẹ̀ lè ṣe sọ láti máa kí náà lè máa ṣe láti ràn wọ́n lọ́wọ́ ìbéèrè ńlá ni ìbéèrè kejì yìí o ngbà wọn ni tí bàbá mi bá ti wá jẹ́ni tó ti lo gbèsè ayé rẹ̀ rádaràda pálapàla ẹ̀ṣẹ̀ lọ́sàn-án ọ̀ràn lálẹ́ ṣáájú kó tó wá di kó darúgbó báyìí tó láti fẹ́ ṣe pẹ̀lú irú rẹ̀ ẹ̀ẹ́n náà ni ó fi jẹ́ pé tẹ máa ń pàkíyèsí rẹ̀ má fi tipa làbà rẹ̀ torí pé ìgbà àjò káàárẹ̀ ìkànnà òní onílàkàyè láti sẹ́lọ̀ òní agbára láti dáràn òní náà ló yẹ kó túbà má dúró dìgbà tí ogbó dè tó di pé àárẹ̀ yóò wá mú ọ àwọn nǹkan tó ti máa ṣe tó máa ṣe fúlẹ́ńgé fúlẹ́ńgé fòrùkọ́kọ́ fòrùkọ́kọ́ ń di ẹsẹ̀ nǹkan wá ní ṣe é ṣe fún ọmọ ìgbà náà lọ́wọ́ àmọ́ ẹ̀ẹ́mọ́ tó fẹ́ wù áṣà fúru láì lọ fẹ́ wù ọ̀rọ̀ ti sá lọ torí ẹ̀ má dúró dìgbà náà tí máa tọrọ àforíjì. Hello. Àlékún Sọ́ńtìlẹ̀wọ̀n. Kí ló kọ́ ìbẹ̀rẹ̀ tí ń pè ó? Orúkọ mi ni Laimon láti Ìjọ́gbìn. Kí ni ìbéèrè yín? Ìbéèrè ti fẹ́ bèèrè ló pé ìyàwó tí mo fẹ́ àjọ sóòlù ní Nàìjíríà gbá ní ẹ̀sìn ìlú mo lọ ṣe ṣùgbọ́n mo wá fòfin wọ́n ní ṣé ẹ so igi lẹ́yìn ìgbà ṣé ẹ so igi lẹ́yìn ìgbà tí ẹ ti kọ́kọ́ bímọ kan tẹ́lẹ̀ bí. ìgbà tẹ́ dé Dublin lẹ tó bímọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn àbí kó tó di pé ní ẹ so igi lẹ bímọ mẹ́tẹ̀ẹ̀ta. ká tó igi lẹ́yìn ìgìlẹ̀ ok ní wá sí wà kó lọ èèyàn míì lẹ́yìn ìgbàlẹ̀ fẹ́ lómi lóyún ok ok alhamdulillah bàbá arúgbó tó yẹ kó ti sẹ́lọ̀n tẹ́lẹ̀ tó wá jẹ́ kó ti darúgbó báyìí láká òsìmá bàbá ò ní láká ìdẹ́bí pé ó tún lè tọrọ àforíjìn ẹ̀yin lè máa tọrọ àforíjìn fún un ọlọ́run bá àforíjì wọn ẹ máa tọrọ àforíjì fún ọlọ́run bá àforíjì bàbá yìí ọlọ́run dákun bá a ṣàmójúkúrò fún lórí àwọn awa tó ti hù so ṣùgbọ́n ẹ máa pé kò sí in tó lè họ ẹ̀yìn ẹni tẹ́yìn ń hún bí ìkànnà rẹ̀ so yóò máa ta òun láà tó bá tọrọ àforíjì yẹn kò ní dàbí tiyín tọrọ àforíjì ṣùgbọ́n abẹ́ lọ́nkọ́ ṣùgbọ́n ọlọ́run ẹlẹ́dàá wá ṣàánú àwọn pẹ̀lú islam àwọn gba islam gbogbo ìgbésẹ̀ tí yẹn sì gbé tí yẹn fi di mùsùlùmí àwọn gbé kọ́lọ́run bá kó gba islam wọn wọ́n ní lẹ́yìn rẹ̀ làwọn rí obìnrin kan tó wù àwọn láti fẹ́ rírí táwọn sì rí ni ìrí ẹni tó lẹ́sìn nítorí pé ìmúra dáhùn mùsùlùmí máa ń múra ó sọ àwọn lójú kòkòrò púpọ̀ láti jẹ́ pé àwọn fẹ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà táwọn fẹ́ tán ló bẹ̀rẹ̀ ségesège àwọn aráàlú àwọn ọ̀wà rádaràda so ó di ẹni tí ń síra alẹ̀ tí ń ṣe gbogbo ẹ̀ so ṣùgbọ́n lẹ́yìn ìgbà tégbèrègbè tégbèrègbè ó lóun ti túbá ó wá ń bẹ ọkọ pé kọ́kọ́ dákun ó jẹ́ kó wọn padà sọ́dọ̀ rẹ̀ lópin ìgbà tẹ́ bá ti mà dájú pé ìtúbà rẹ̀ kìí ṣe túbọ̀ olóńgbò bẹ́ẹ̀ sì sọ pé ń ṣe ranù ń ṣe pàlàpàlà tí ọ̀jẹ́ zìnà ní ṣe kò sí nǹkan tó burú kẹ́ ẹ̀ gbá padà nítorí pé téèyàn bá ṣàṣìṣe ó ṣeé ṣe kó nu ọ̀rá burú tó wà nú àṣìṣe yẹn kó fẹ́ padà máa ṣe dáadáa àmọ́ tó bá yẹ pé inú rádaràda pàlàpàlà tá a ní ṣe ìzìnà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí ò gbá ronú nítorí pé nàbẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ó fi hàn wá pé kò ní wà àlùjánnà tani dayuth wọ́n ní tani dayuth ìrẹ́ ànábì sallallahu alayhi wa sallam oní man ra'a fi ahlihi zina kó sẹ̀kẹ̀tà rí òun náà lẹni tó rí pé ilé òun ara ilé òun ìyàwó òun ṣe zina tó sì gbẹnu lọ́wọ́ ó fètè mẹ́tẹ̀ ó sẹnu déédéé síbi kọ̀sán kankan à eléyìí ò ní wà àlùjánnà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kápò ṣe zìnà tó bá fi hàn lódodo lódodo pípò ń kẹ́ ẹ̀ sì fi hàn wípé tó bá tún padà sídìí irú rẹ̀ ọ̀tánu ọ̀ inṣàlá tẹ́ ẹ bá gbà padà apá kan nínú àwọn olùmọ́ni kò sí tó burú mbẹ́. ẹni tó wá tó béèrè láti Dublin wọ́n ní ìyàwó àwọn àwọn bí ọmọ méjì pẹ̀lú rẹ̀ zina ní ìgbà táwọn ò ní àgbọ́yé ẹ̀sìn Islam dáadáa so à á sì so igi pẹ̀lú obìnrin yìí ìgbà táwọn wá mú wá sílùú òyìnbó lẹ́yìn táwọn ti so igi lọ́lọ́run tún ṣe làwọn bímọ ẹlẹ́kẹta ṣùgbọ́n lórí péyàwó àwọn yìí ń bẹ lọ́dọ̀ àwọn iná làwọn tún wá lọ sí àṣemáṣe pẹ̀lú obìnrin míì ìyàwó àwọn tó wà nílé àwọn wá ti torí ìbínú páwọn bóbìnrin míì ṣèbàjẹ́ ọwọ́ á lọ kúrò nílé tọmatọma ẹ dákun kí làwọn lè ṣe sáàrin ahun tó dájú ni pé aláìda lẹ́yìn gan lára nítorí pé ìyàwó yín alákọ̀ọ́kọ́ tó padà wá jẹ́ ìyàwó yín yìí sẹ́wọ̀n pé di ìbàjẹ́ lẹ ti kọ́kọ́ pàdé ìbàjẹ́ mu yín bímọ àkọ́kọ́ ẹ fi ìbàjẹ́ tún bímọ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run wá ṣàánú yín pẹ̀lú ìtúbá ẹ wá so igi pẹ̀lú obìnrin yìí báyìí ẹ bímọ ẹlẹ́ẹ̀kẹta ẹ paálẹ̀ eléyìí ọ̀dà o wàláhì kò dáa ẹ̀yin gángan láláì dá ẹ̀yin gángan lẹ́sẹ̀ bàjẹ́ ṣé wọn pé ìyàwó yín yẹn àṣemẹ́sẹ̀ tẹ́ ẹ ti kọ́kọ́ fi pàdé o egbò ọkàn ni ọmọ jẹ fún lẹ́yìn ìgbà tó nà mà á bá ti mà ká ti ṣe sùúrù so yìgì kó tó di páǹsòwò àwọn ọmọ yìí a ti sọ ọmọ àkọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì dáláì ní bàbá ìyá lásán làwọn ní ọmọ ẹlẹ́ẹ̀kẹta ló dá yàtọ̀ láàrin gbogbo àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta hàn tó ní ìyá tó ní bàbá kò yé yín òfin ọlọ́run sọ pé gbogbo ọmọ tá a bá ṣòwò àti bíi láì jẹ́ pé yìgì bá ń bẹ láàrin ọkùnrin àtobìnrin ọmọ zina ni ìyá ló ní kò ní bàbá irú ìjàmbá tẹ́ ti fi ṣe ọmọ alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ẹ tún fẹ́ fi ṣe ọmọ míì tẹ́ǹsánná àti wáyé tiẹ̀ náà gbára obìnrin míì àìbàjẹ́ ìbàjẹ́ nìbàjẹ́ ń jẹ́ nítorí dájú ni pé tútú bá ti yín kọ̀ dán mọ́rán tútú bá ti yín kọ̀ dán mọ́rán lẹ́yìn ìgbà tẹ́ ti ní ẹbí màkínní kejì tó bá pé tútú báyìí bá dán mọ́ran ni ẹ̀ ní dédì ìzìnàmá mẹ́bí mùsùlùmí lẹ́yìn islam gbà pé kẹfẹ́ àwọ̀ kejì ó gbà pé kẹfẹ́ kẹta ó gbà pé kẹfẹ́ kẹrin ẹ̀ bá wà ń lo òyìnbó kẹ́ ẹ máa gbé ààfin ọba kò sẹ́ni tí ó dín lọ́nà láti ṣe tọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ fún yín ẹ̀yin ọ̀wá fẹ́ obìnrin tó bá gbé ìyàwó yín náà ló náà lọ ṣe zìnà bẹ́ẹ̀ ẹ dákun kílẹ̀ yín náà bá ṣe. hello hello wọ́n dàbí إمام وصفه سمع الله لمن حمده فتن سقي ربنا ولك الحمد طيبات بعد مباقنا يوتن صجباله حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات وملء الأرض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد طيب أقبع أبو هريرة رضي الله عنه أقبع ديثي وأقبع سوان صحيح مسلم لأن النبي صلى الله عليه وسلم جاني توسك تبعد قولي سكي لا تركوتني سمع الله لمن حمد توسي سقي ربنا ولك الحمد ومن في فرعلي أتي ذقوان أواني تنفي أجا ومسلمين مكة ومن سكي نوت لمالولي وسقي سمع الله لمن حمد ربنا ولك الحمد تري إمامنا يوسقي ربنا ولك الحمد Jazakumullahu khairan fid dunya wal akhirah. Ọpẹ́ pàtàkì fún ẹrọ ọlọ́run tí ó ṣe alágbàtà ẹ̀rọ ìpẹ́. Ìgbọ́wọ́ ètò yìí, ọlọ́run ọba Subhanahu wa ta'ala bá ní sanwó ní sọ̀dọ̀dà láyé àti ní ọ̀nà àrùsọ́wọ́n. Ọwọ́ pàtàkì fún àwọn olùmọ̀wà Sana'atu Sheikh Dr. Sharafuddin Bẹ́lẹ̀bọ̀rọ̀jì, Hafizahumullahu wa ra'ahum wa zaddallahu quwwatan wa ra'ahum ọlọ́run fọ́dà wọn kó mọ́ bá ní kí ìsìn wọn. Ó jẹ́ kí a rí wọn pẹ́ lórí dáadáa kí ó sì jẹ́ kí a pàdé wọn nínú ọba. Jẹ́nà tí ó ti jẹ́ mẹ́jọ mọ́ dágbére fún Thank you.